fi ẹ máa ń da àwọn dábàá yín wọ́n ti pa dábàá rẹ̀ mbẹ́ wọ́n dábàá ti lo kẹ́límẹ́tù sáàmà tàbí àsáàmà dábàá ti jáde mbẹ́ tẹ́ ẹ máa ń da dábàá yín lọ sínú rẹ̀ tẹ́ ẹ lọ́ọ́ fi wọ́n jẹ kókó níbẹ̀ so àwọn kókó tẹ́ fi wọ́n jẹ yìí ọlọ́wọ́n bá ní èmi ọlọ́wọ́n bá ní mò ń jẹ́ kó ọlọ́run ọba ní ń jẹ́ kó máa wù jáde fún yín bí yín pẹ̀lú sábàbí omi tí wá láti sánmà oko yín fáàmù yín ọlọ́run ọba ní ń jẹ́ kí nǹkan máa wù jáde ọlọ́run ọba tún wá dárúkọ àwọn nǹkan tí máa sábà wù nínú fáàmù ọlọ́ni igi làbídùn ọlọ́run ọba ní jẹ́ kó máa wù jáde igi grape ọlọ́run ọba ló ní kó máa wù jáde ọlọ́run tún wáá pa gbogbo ẹ̀ pọ̀ ọlọ́run gbogbo tamarot ọlọ́run ọba ní gbogbo èso pátá yányá ọlọ́run ọba ní ń pé kí ni ọ ọlọ́run ọba ní ń pé kó máa wù jáde sọ wàyí ń bìtò míyàn àmàjẹsà ìdá. minkun lè sàmà ọlọ́run ọba ní gbogbo èso pátá ọlọ́run ọba náà ní ti o sòsì yá dàtàn tàkì kọ́rọ̀ yóò lè bá alágbára sí náà ní nam. ọlọ́run ní tẹ́ ẹ bá lọ wo eléyìí ọlọ́run ní lára nǹkan tí a ṣe yìí tẹ́ ẹ bá lọ wo ẹ máa rí àmì ọlọ́run ọba ń bẹ̀ẹ́ so la tan ali imbat ká máa mú nǹkan wù jáde láti lẹ̀ẹ́lẹ̀ la ayatan àmì kan nínú àmì ọlọ́run ọba nìkan omi yatafakkarun fún àwọn èèyàn tí wọ́n bá lè ronú dáadáa àmì látọ̀dọ̀ ọ̀hún. ọlọ́run ọba yìí náà lọ́ba tó jẹ́ ń pa fún yín alẹ́ alẹ́ ọlọ́run jẹ́ ń pa fún yín ọlọ́run ní kí ó máa dúdú ní gbogbo ìgbà ara jíjẹ ń pa tọ́lọ́run jẹ́ alẹ́ ń pa fún yín nìyẹn ọlọ́run ọba wà nà áàrọ̀ ọlọ́run ọba jẹ́ ọ̀sán nípa fún yín ọlọ́run ní kó máa funfun ọlọ́run bá ti jẹ́ ń pa nìyẹn ọlọ́run ọba jẹ́ oòrùn nípa fún yín nípa pé gbogbo ohun tó ń ṣe fún yín pàtàkì jùlọ gbígbóná tí máa wá láti ara rẹ̀ ọlọ́run ọba ni kó máa jẹ́ nǹkan tí ó máa wúlò fún yín kó máa jẹ́ nǹkan tí ó fi nira kàn yín ọlọ́run ọba jẹ́ òṣùpá nípa fún yín kó lè bá wúlò fún yín láti lè máa fi ka àwọn ọjọ́ kẹ́ ẹ máa fi ka àwọn oṣù kẹ́ máa fi ka ọdún nàmú. ọlọ́run ọba ló mú àwọn àràwọ̀ tí ń bẹ lójú sánmà ọlọ́run ọba jẹ wọ́n ń pa ọlọ́run kí wọ́n máa jẹ́ ọ̀ṣọ́ fún sánmà tí kanu wọn bá jálù lẹ́lẹ́ ní lè parun ṣùgbọ́n ọlọ́run bá ní máa jẹ́ àtàwọn nǹkan míì tọ́lọ́run bá tún ní kí wọ́n máa fún wọn lójú sánmà. ọlọ́run gbogbo ẹ̀ pátáyáyá pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba òun náà ní gbogbo fi ń dìrọ̀rùn ọlọ́run ń kọ̀ǹtúrò wọn ń pa wọn láṣẹ. ọlọ́run gbogbo àwọn eléyìí pátáyáyá òun náà ni wọ́n jẹ́ ìkọ̀ọ̀kan wọn àmì ni wọ́n jẹ́ fún àwọn èèyàn tó bá kí wọ́n bá lè ṣe làákàyè. ọlọ́run ní ìwà máa zárọ̀ alákùn ẹ wo bẹ́ẹ̀ náà ni ọlọ́run ọba jẹ́ ń pa fún yín ntí máa yẹn ó máa lọ jẹ́ pé atfu ni lórí àwọn àlàyé làwọn àárọ̀ ọlọ́run tún jẹ́ ń pa fún yín máa zárọ̀ alákùn ìtọ́lọ́wọ́n ọba dá fún yín arúndì lórí ilẹ̀ ẹlẹ̀ sọ ọlọ́wọ́n ọba ọjẹ́ ń pa fún yín. èyí tó jẹ́ pé oríṣiríṣi àwọn nǹkan náà fi yàtọ̀ síra wọn a sọ fún wa lánàá àwọn nǹkan márùn-ún tó fi yàtọ̀ síra wọn oríṣiríṣi náà fi yàtọ̀ síra wọn náà. ọlọ́run nípa àwọn kan tá a dá fún yín láti lẹ̀ẹ́lẹ̀ ọlọ́ni tẹ́ ẹ bá ronú sí dáadáa àmì lélẹ́yìí jẹ́ nìkan omen yàtàkàrọ̀ fún àwọn èèyàn tó bá jẹ́ pé wọ́n bá fẹ́ gba ìrántí ọlọ́run ọba nàm. orí àyà tí a wà ọlọ́run bá ní òun ní òun jẹ́ ń pa fún wa odò nítorí kálíbà máa rí jẹ nínú ẹ̀ lá máa ń tọrí jà ẹran ìtọ́ ẹ pé ó máa jẹ́ fresh one ọlọ́run bá lóun lòún sọ di ẹ̀tọ́ náà. ọlọ́run ní kẹ́ ẹ lè bá a máa mú jáde látinú ọlọ́run ní tiwọn náà bá wọnú odò wàá rí àwọn ọkọ̀ ojú omi tí wọ́n ń forí la inú odò. ọlọ́run ní kẹ́ ẹ tún lè bá a máa wá ọlá ọlọ́run oore ọlọ́run kẹ́ ẹ máa dolówó látara pé ẹ̀ ń lọ lórí odò ọlọ́run ní àtúnṣe bẹ́ẹ̀ fún yín. ọlọ́run ní a sì mà wípé ẹ máa dúpẹ́ lórí ẹ̀ torí ẹ̀ làwọn ọlọ́run bá fi ṣe fún yín. sórí àyà yìí náà la wà. sọ a kan sọtúmọ̀ ẹ̀ fún wa lánàá sọ a máa sọtúmọ̀ rẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan délẹ̀ gẹ́gẹ́ bí àwọn àfáà ti ṣàlàyé fún wa so wọ́n ka díẹ̀ fún wa nínú àwọn àyà àti tòní onípe abẹ́rẹ́ tẹ̀síìrì tòní náà. ọlọ́run ọba tí ọlọ́run ga ó ṣàlàyé fún wa nínú tafsiri wa lónìí suratu nahli quran sixteen aya fourteen ọlọ́run ni wàá wà lẹ́dí sakhara al ọlọ́run ọba ti ń ṣàlàyé àwọn àdẹ̀kùn rẹ̀ bọ̀ fún wa látẹ̀yìnwá ọlọ́run ọba tún wá ń ṣàlàyé ìdẹ̀kùn rẹ̀ fún wa abala abitọ́lọ́run ọba ti wá ń ṣàlàyé ìdẹ̀kùn ẹ̀ fún wa lónìí òun náà ni abala odò alibaharu ìyẹn ni pé àwọn odò ńláńlá a ní àwọn odò kéékèèké. Ke, ke, ke ìtọ́ pé àwọn odò kéékèèké yìí àwọn omi tí ń sàn látojú sánmà òun náà ni ó kalẹ̀ nígbà tójò bá rọ̀ òun ni máa sàn sí àwọn odò kéékèèké ìyẹn ló fi jẹ́ pé nígbà tí sí òjò mọ́ àwọn odò míì tí wọ́n jẹ́ odò kéékèèké wọn a máa gbẹ ṣùgbọ́n òun ọlọ́run ọba dá síbẹ̀ ni pẹ̀lú àánú látọ̀dọ̀ ọlọ́run lọ́lọ́run ọba fi dá àwọn odò ní ńlá àwọn odò tó tóbi tí ń bẹ lórílẹ̀ ayé wọ́n pọ̀ gan àwọn tí wọ́n mọ̀ wọ́n mọ̀ pé àwọn odò ń bẹ lórílẹ̀ ayé àwọn odò yìí ọlọ́run ọba ló wá jẹ wọ́n nípa fún wa àwa náà mọ̀ bẹ́ẹ̀ torí pé nǹkan tó tóbi ni bẹ́ẹ̀ bá ń wo odò téèyàn bá ń wo omi lọ́ọ̀kan gan téèyàn bá débi odò ńlá ẹ̀rù ọba àyàn ẹ̀rù ọba àyàn téèyàn máa wò lọ́ọ̀kan báyìí ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ọlọ́run bá ṣe àánú fáwọn ọmọ èèyàn odò tá a fẹ́ rí lórílẹ̀ ayé lónìí tí ò ní fẹ́ sí yàn níbẹ̀ ó fẹ́ kéré àwọn èèyàn á tún máa wọ àárín ẹ lọ tẹ́tù ni wọ́n lọ máa ṣiṣẹ́ níbẹ̀ pẹ̀lú pé ọlọ́run ọba ṣàánú wa náà ni ara àánú ọlọ́run òun náà ni eléyìí bódò tó ti wá ní ńlá tó àwọn tí wọ́n jẹ́ àwọn onímọ̀ lórílẹ̀ ayé lónìí wọ́n tún ní nǹkan tí wọ́n gbé bọnú etí tí wọ́n gbé bọnú ara tí wọ́n gbé bọnú gbogbo ẹ̀ àwọn èèyàn ó tún lọ ní ìsàlẹ̀ odò sàtúnra wọn ti tún lọ ní ìsàlẹ̀ odò sọ kódà àtúnra wọn tán pé àwọn tán jẹ́ àwọn mùsùlùmí tí wọ́n lọ ìsàlẹ̀ odò tí wọ́n tún forí kanlẹ̀ fún ọlọ́run ọba nínú ìsàlẹ̀ odò yẹn náà pé àwọn ọmọ títóbi ntọ́lọ́wọ́n ọba ṣe so ọlọ́wọ́n ọba lọ́ba tó jẹ́ nípa fún wa odò ṣùgbọ́n abala wo lọ́lọ́wọ́n ọba fẹ́ pé wàhálà kíyèsí sí ń abala nǹkan márùn-ún òun náà ni ọlọ́wọ́n ọba lọ́fẹ́ pé wàhálà kíyèsí sí ń bì nípa odò tó bá dìgbà míì yóò tún máa pe alákíyèsí sí àwọn abala mìíràn ṣùgbọ́n ọlọ́run ọba abala àkọ́kọ́ ọlọ́run ọba ní lìtàkùlù. Mm -hmm. ọlọ́run ọba ní nǹkan tá a ṣe fún yín pẹ̀lú sábàbí odò òun náà ni wípé kẹ́ ẹ lè bá a jẹ lahman torí ìyàn sọ ọlọ́run ọba ó fẹ́ kẹ́ ẹ jẹ ẹran tó fresh alákọ̀ọ́kọ́ kí nìkan dá akọ́fẹ́ gbọ́yé nínú àyà yìí òun náà ni wípé àsáàlè débi odò kọ́ wa jẹ́ wípé a kàn máa jẹ ẹran tó fírẹ́ṣì lásán ìyẹn ló fi jẹ́ wípé ọlọ́run ọba sọ dẹ̀tọ́ fún wa ká dẹdẹ nínú odò ká ṣe ọdẹ odò ìyẹn wà ní Suratul Maida aya ninety six ọlọ́run ní òhìlá lakum sọ́ídùlẹ̀ báhàrì wàtọ̀ àmùhù màtá àlàkùn wàlìsàyàrò. ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga ó ní mo sọ di ẹ̀tọ́ fún yín sọ́ídò lè báhárì kẹ́ ẹ lọ dẹ́dẹ́ nínú odò ọlọ́run ọba ní kẹ́ ẹ pa nǹkan tó wà ń ọlọ́run bá ní mo sọ di ẹ̀tọ́ fún yín sọ ọlọ́run ní mo sọ di ẹ̀tọ́ fún yín wàtọ̀ ààmù. ọlọ́run ní àwọn nǹkan tẹ́ ẹ bá bá ń bẹ̀ ọlọ́run ní ẹ tún jíjẹ àwọn nǹkan tí ń bẹ nínú odò tọ̀hámù lìbárì jíjẹ lẹ́yìn ó túmọ̀ ilé yìí sísọ jíjẹ nǹkan tí ń bẹ nínú odò ọlọ́run ọba ni mo sọ di ẹ̀tọ́ fún yín ẹ̀tọ́ kọ́kọ́ ni pé kẹ́ ẹ dẹ́dẹ́ ń bẹ̀ ọlọ́run bá ní máa sọ di ẹ̀tọ́ pé ká ká dẹ́dẹ́ lórí odò so ká dẹ́dẹ́ nílẹ̀ ẹlẹ́ náà ọlọ́run bá máa sọ di ẹ̀tọ́ ṣùgbọ́n ibì kan wà dẹ́ pé tá a bá ti gbé aṣọ ìrọ́ọ̀mù tá a fẹ́ ṣe áájì ọdẹ lẹ́ẹ̀lẹ́ ó ti di èèwọ̀ fún wa a gbọ́dọ̀ dẹ́ so kódà èèyàn kan bọ̀ torí wa lọ dẹ́dẹ́. nílẹ̀ ẹlẹ́ẹ̀kọ́ wá fún alẹ́ran rẹ̀ jẹ́ ọlọ́run ọba ló sọ eléyìí òde wọ̀ ṣùgbọ́n nípa tí odò ọlọ́run ọba ní òun sọ di ẹ̀tọ́ sọ dídẹdẹ nínú odò ọlọ́run ọba sọ di ẹ̀tọ́ fún wa jíjẹ nǹkan tí ń nínú odò ọlọ́run ọba ní màtá ọlọ́run kọ́ máa jẹ́ nǹkan àgbádùn fún yín àtàwọn kọ́ máa jẹ́ nǹkan gbádùn fún wọn. èrò fi jẹ́ pé láyé òjíṣẹ́ ọlọ́run ọba òjíṣẹ́ ọlọ́run ọba rán àwọn sọ̀hábà ó rán wọn ń ṣẹ́ lásìkò tó rán wọn ń ṣẹ́ yìí irú ìnira òun náà ni àwọn sọ̀hábà tí wọ́n ránṣẹ́ ńjọ́ náà inú ìnira ni wọ́n wà èyí jẹ́ wípé wọn ò rí nǹkan kan jẹ wọ́n kàn pín èso mọ́kà wọ́n ń pín láàrin ara wọn ni ẹ̀rí ńgbà yá tí wọ́n ń lọ wọ́n padà wá rí odidi ẹja kan tó yẹ pé ó tóbi gan tó kú òní díẹ̀ èyí tó jẹ́ wípé ẹja yẹn ó ti kú sọ̀rọ̀ ní ẹja bá kú sínú odò nígbà tí ọba tí ì máa rùn àtúnlẹ̀tọ̀ pé ká jẹ́ sọ ẹja tó bá kú àlè jẹ́ so tí a bá fi oògùn pa ẹja tó bá gbé oògùn yẹn kìí ṣe oògùn tó jẹ́ pé ó lè kó bọ́mọ èèyàn tọ́mọ èèyàn bá jẹ́ àlè jẹ́ ọ̀nà yẹ pé oògùn tí ọkọ̀ bọ́mọ èèyàn nígbà tí wọ́n fi pa ẹja nínú omi àgbọ̀dọ̀ jẹ́ pé àgbọ̀dọ̀ para wa wàlá tẹ́kítúlù àǹfọ̀sàkùn ẹ̀ gbọ́dọ̀ para yín nígbà tí wọ́n gbé tí wọ́n fi pa ẹja yìí tọ́ba fi lè jẹ́ ìwọ náà ó ṣeéṣe kí ó kó bọ́ kọ́dà kọ́ yẹ pé kò tiẹ̀ tún ní pọ́ ni wọ́n ní yóò mọ wọ́n fi àrùn kan mú ọ tẹ́gbẹ́ àrùn yẹ yọ yọ máa ná ọ lówó kó tó san ọ̀gbọ̀dọ̀ jẹ́ sọ ọlọ́run bá sọ di ẹ̀tọ́ fún wa àwọn sọ abárí ẹja yìí ó ti kú bẹ́ẹ̀ èyí tó jẹ́ pé gan-an wọ́n yọ àwọn eegun kan lára ẹja náà tí wọ́n fi eegun yẹn tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n fi kóra wọn èyí tó jẹ́ pé wọ́n tún fi ràkúnmí rìn láàrin eegun rẹ̀ jáde sọ látara wípé bẹ́jà yẹn ti tóbi tó òun náà bẹ̀rẹ̀ sí í mú tí wọ́n ń jẹ tí wọ́n ń jẹ wọ́n tún wá mú padà délùú Madina ànábì náà ní kí wọ́n fún òun jẹ sọ níbẹ̀. So, ìyẹn sọ fún wa wípé nǹkan tá a bá ti rí nínú omi ó jẹ́ nǹkan tó ṣe pé kí ni o ó lẹ́tọ̀ọ́ fún wa láti jẹ ṣùgbọ́n nínú omi wa ní mo sọ fún wa lánàá náà wípé àwọn àfáà sọ wípé ọ̀ọ́ni sọ èèwọ̀ ni fún wa láti jẹ sọ ọ̀rọ̀ tí wọ́n sọ fún wa nìyẹn wípé òun tiẹ̀ o wípé yọ́ọ́ máa jẹ́ èèwọ̀ fún wa láti jẹ àní jẹ sọ ó ti di èèwọ̀ fún wa irú eléyìí báyìí àní lẹ́tọ̀ọ́ àti jẹ bẹ́ẹ̀ náà ni àwọn ẹran kan wà èyí tó jẹ́ wípé àwọn lè sẹ̀mí lọ́nà méjèèjì wọ́n lè sẹ̀mí nínú kíni o nínú omi wọ́n tún lè sẹ̀mí ní kíni o níta níta omi wọ́n lè sẹ̀mí nínú omi wọ́n tún lè sẹ̀mí ní kíni o níta omi sọ eléyìí àní pa wọ́n pọ̀ pẹ̀lú àwọn tó jẹ́ pé wọ́n tún wà nínú omi nítorí pé wọn ò máa jẹ́ kí ni o nǹkan tó jẹ́ pé wọ́n ń sẹ̀mí nínú omi nìkan ìtaari ni pé kí ni o àwọn nǹkan tí wọ́n ń sẹ̀mí nínú kí ni o nínú omi àwọn tí wọ́n bá ti sẹ̀mí nínú omi nìkan tí wọ́n ti sẹ̀mí níta wọ́n lè wọnú omi lọ́wọ́ tó lè jáde nínú omi sọ̀rọ̀ àwọn eléyìí báyìí wọ́n ó ní bùkátà sí pé ká pa wọ́n gbogbo ẹran tó bá ti wà lórí ilẹ̀ àwọn ní bùkátà sí pé ká dú wọn ká pa wọn ló fi jẹ́ pé tẹran kan tó bá wáyé pé ẹran tá à ń sin lórí ilẹ̀ lẹ̀ ó wọnú omi lọ ó lọ kú bẹ́ẹ̀ á jẹ́ <laughs> ẹran tá à ń sin lórí ilẹ̀ lẹ̀ ni ó wá wọnú omi lọ ó wá lọ sí kí ni ó wá lọ kú síbẹ̀ à ní lè jẹ́ so látara bẹ́ẹ̀ ọlọ́run bá sọ di ẹ̀tọ́ fún wa sọ ìdọ̀lẹ̀ bàárẹ̀ ẹja tó bá yẹ pé àtàwọn nǹkan tó bá wà nù mí àyàfi nǹkan tí násù bá wá lórí ẹ̀ pé ká má jẹ so lánàá wọn ṣàlàyé fún wa wípé àwọn nǹkan kan wà tí wọ́n ń gbé jáde láti inú omi bí èèyàn gẹ́lẹ́ òun ni ó ti rí eléyìí kìí ṣẹja ní omi nìyẹn àlìjànú olótú lọ ṣerú àwọn nǹkan báyìí ló sọ di wàhálà fáwọn èèyàn torí pé àlìjànú ní ara wàhálà tí wọ́n mú wá nìyẹn ó ti máa mọ̀ pé àdìsí ànábì wá wípé ká máa jẹ gbogbo nǹkan tó bá ti wà nínú omi òun <laughs> tó wá lọ wá wò pé ọ̀dà ẹ jẹjẹkújẹ ń gbaná ẹ̀yin tẹ jẹ bẹbẹ jẹ tó wà nù mí sọ látara bẹ́ẹ̀ ló fi jẹ pé tí wọn bá ti di pé structure yìnyẹn gẹ́lẹ́ òun náà ló ní káyàfilẹ̀ kálíbà dúró lórí kálíbà wà lórí safer side òun náà ni ó máa jẹ́ nǹkan tí ó dáa púpọ̀ jù sọ ọlọ́run ọba ó ṣàlàyé fún wa wípé òun ṣe odò nírọ̀rùn fún wa nítorí kálíbà máa jẹ́ lahman torí jàǹdù ẹran èyí tó jẹ́ wípé ó jẹ́ fresh one ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ àbí àǹfààní ẹlẹ́ẹ̀kejì tá a tún fẹ́ ṣe lórí àyà yìí òun náà ni wípé níbi bíi ọlọ́run ọba pé ẹja ẹja làámọ̀ tí máa wà nínú omi ẹja ọlọ́run ọba pè ní ẹran lọ́lọ́run ọba pè níbi bíi láàmù ẹran ní jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa tá a bá sọ pé láàmù ẹran ní jẹ́ bẹ́ẹ̀ omi pè nínú ṣẹ̀ríà a máa ń pe ìtawà ń pè lẹ́ja yẹn a máa ń pe ní kíni ọ ẹ̀ràn so nínú sẹ̀ríà a máa ń pe ẹja a máa ń pe ní kíni ọ ẹ̀ràn so látara bẹ́ẹ̀ ló fi jẹ́ pé àwọn àfáà wọ́n gbà yí pé ẹja náà ẹ̀ràn ni so gbogbo àwọn nǹkan tí àwọn adìẹ náà ẹran làwọn náà ẹyẹ tí ń fò lójú sánmà ẹran ni so ẹran ni so ẹ kí wọ́n ti wọ́n àwọn kínní tó wà nínú omi àwọn kẹnumọ́gbélé ti ń jẹ́ àwọn aláǹkàn sọ ẹran náà làwọn náà <laughs> tó wà nínú omi sọ látara bẹ́ẹ̀ ẹran òun náà lọ́lọ́run ọba pè é so ṣùgbọ́n lọ́dọ̀ tí wàá ń bì á ní nǹkan tó ń pè ní ẹja lọ́tọ̀ a sì ní nǹkan tó ń pè ní kíni ọ ẹran lọ́tọ̀ èdè jẹ́ pé àwọn àfáà tí wọ́n ṣáájú lọ tẹ́ bá wá ń ṣàlàyé nípa orúfù á ní nǹkan ń pè ní orúfù ìyẹn ni pé nǹkan tó bá jọ gbajúmọ̀ lọ́dọ̀ wa ń bì tí ọkọ àtìyàwó bá ní ìjà ọkọ wa sọ fún ìyàwó rẹ̀ wípé wo ìjọ tó o bá tún ṣe ẹ̀ tó o bá tún ṣe ẹja fún mi ìjọ náà màá kọ̀ ọ́ lẹ̀ ìjọ tó o bá tún ṣe ẹja fún mi èmi ò jẹja ó dùn kí mi jẹja ìjọ tó o bá tún ṣe ẹja fún mi màá ṣe kí ni ọ màá kọ́ ọ lẹ́yìn jọ náà òye ni mo kọ́ ọ lẹ́yìn ìyàwó bá wá lọ ṣe ẹja fún ọkọ rẹ̀ ó wá mẹ́rin wá nígbà tó déwájú adájọ́ wípé ọlọ́run bá pe ẹja ní kíni o <laughs> ẹran so àwọn afáàní rárá so wúrúfù ní kíni o òun la lò so kí lẹ́ ń gbẹ́ja so ẹja òun ní pé kíni o tó bá wà nù omi òun lẹ́ ń gbẹ́ja àní wá sínú sẹ́ríù bẹ́ẹ̀ máa kọ́ wá lóun ẹ̀ fi sẹ́ríù ṣe àlàní ànílò sẹ́ríù nǹkan tẹ́ ẹ bá mọ kíní yẹn sí òun la máa ṣe kíní ọ òun la gbà sí. agbàgbé àníwá sọ pé ah ṣe bọ́lá ọba ti pè ní kíní o ẹran. ẹgẹ́ nìṣẹ́ sọ nìyẹn ló sọ pé wọ́n sọ máa pé àlùmọ́ arọ́fò orúfán kàlùmọ̀ṣòro òṣèré hàn. níta bá ti mọ̀ kọ́ ìdá àwọn àfáàní yẹn tẹ́gbẹ́ a ti mọ̀ wípé kíní yìí o bí gbogbo a mọ̀ ní kàlùmọ̀ṣòro òṣèré hàn ó dàgẹ́ bí ó dàgẹ́ bí sófin òun ni adájọ́ olóde òbí kò ní sọ wípé ẹ̀rí kan tún wà tó wá jẹ́ kí ni ọ tó jẹ́ pé a ó ti pe ẹja ní kí ni ọ lẹ́ràn sójà nǹkan abalẹ̀ lẹ́ẹ̀kejì tí a fẹ́ gbọ́yé nínú nǹkan tí àwọn afáàn ṣàlàyé fún wa abalẹ̀ lẹ́ẹ̀kẹta tá a máa gbọ́yé nínú àyà yìí òun náà ni wípé a gbọ́dọ̀ sí àsìgbọ́yé lọ́dọ̀ àwọn afáàn nǹkan ni à ń màfùhùmọ̀lẹ̀mọ̀kọ́láfà màfùhùmọ̀lẹ̀mọ̀kọ́láfà òun ni pé ká gbọ́ ìdàkejì nǹkan yé a máa ń gbọ́ ìdàkejì nǹkan yé nínú ẹ̀sìn ṣùgbọ́n tá a bá ní ká gbọ́ ìdàkejì nǹkan yé nínú ẹ̀sìn àyè sáré sọ ìdájọ́ àyè sáré sọ ìdájọ́ sọ. So, àìsáré sọ́dí ìdájọ́ tabamugba tabamudajọ́ wa nísìnyí pé gbogbo ẹni tó bá kú tó jẹ́ mùsùlùmí yóò jẹ́ ní àlìjánná bá a ti sọ yẹn ìwọ fún ara rẹ wàá rí pé wàá lọ ìfá jáde ìfẹ́ǹsì pé